me and my boy out in my bowling bay. I have irritation in my throat. So, uh, thank you. Uh, money irritation. The throat me, me, this is the best time to do it. Or the best environment to do this. But Moko kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin me thank you for joining me. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi dáadáa? Àti àtànà ohun mi hà but I, I just want to give you updates. I want to give you updates. But the first thing is ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi someone should tell me if you if you're hearing me very well. I want to know if you hear me very well. Yeah. Happy Sunday, Ezekiel Olusegun. Please, are you hearing me very well? Updates, updates. If you don't hear me, I will, I will hear the Ajay Bia, we are, uh, Ola, We are Rai Lona. Tell me if you are hearing me very well. Are you hearing me very well? Happy Sunday. Happy new month. I pay a here if nobody has updated me like nǹkan tí mò ń sọ yìí ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa that's the question oh, ẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ. Okay, yes, okay, we can. All right. Um, Adetutu, thank you very much. The last time, mo sọ̀rọ̀ nípa what if bọ́ mo ṣe ń sọ wípé mo fẹ́ mọ kí ni nǹkan tí republic gọọmenti kí ni wọ́n fi ń ṣagbára nǹkan tí mo sọ ni kí ni wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń rówó wọn yàtọ̀ sí bóyá bíi levy lórí bọ́dà ìgbà tí nàìjíríà ìgbà tó ti bọ́dà mo ní ìyẹn la máa fi mọ̀ ẹ ṣé thank you thank you mo ní ìyẹn la máa fi mọ̀ bóyá. Ah, bóyá wọ́n máa hand over based on tí eh, federal government bá fà wọ́n ní ok ẹ ṣe jẹ́ káwa ṣí bọ́dà kẹ́yìn eh, fún wa ní ẹni tá a béèrè lọ́wọ́ yín so nǹkan tá a sọ tí a fi kọ́ tìǹbù mo wá dúpẹ́ lọ́wọ́ ẹni tó ọlọ́run mọ̀ máa pè wọ́n ní ọlọ́run ẹni tí ọlọ́run mọ̀ the public of Benin náà bí wọ́n sí and. Uh, He's very is, is a let's let's say he's a nice guy. Um, mo fẹ́ wo nǹkan tí máa pè wọ́n. definitely wọ́n lè máa will program you. He's based in Canada. Àwọn ló wá pè mí náà ni. <laughs> Let me tell you everything about our country and about our president. Adé sọ̀rọ̀ for more than and now I love his sorrow. Now tí mo fẹ́ kí kó tó di pé mo lọ sórí ìyẹn nǹkan tí mo fẹ́ sọ fún wa ni pé fear ẹ̀rù àwọn èèyàn máa ń lo ẹ̀rù bíbà ẹ̀rù ló máa ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe wáyé tẹ bá mọ nǹkan tó jẹ́ secret nípa mi kó tẹ̀ jẹ́ pé mo fẹ́ di president lọ́la tẹ bá pè mí tẹ bá ní tó bá lọ sí president àṣírí ẹ̀ máa tù ẹ̀rù yẹn lásán mo lè torí ẹ̀kan sọ pé mi ò ní lọ mi ò ní ṣe president mọ́ gbogbo èèyàn ló ń jẹ nínú ẹ̀rù everybody gbogbo nǹkan tá à ń jẹ mo ń sọ fáwọn paralegals nígbà tí wọ́n ṣe induction mo ní carpenter ń lo ẹ̀rù bricklayer ń lo ẹ̀rù ẹni tá fẹ́ gbé oúnjẹ fún ń lo ẹ̀rù ẹni tá fẹ́ gbóúnjẹ lọ́wọ́ wá ń di ẹ̀rù ó ń lo ẹ̀rù lé wa lórí ìmọ̀ wa ni ò ní jẹ́ kí ẹ̀rù yẹn kó kó affect wa tí bá jẹ́ mechanic tẹ́ bá gbé mọ́tò wá fún mi tẹ́ bá ní nǹkan kan ṣe mọ́tò mi òun fúnra rẹ̀ bóyá nǹkan tó ń ṣe mọ́tò rẹ̀ bóyá nǹkan ten naira ó ti tó ó ti handle ẹ̀ tí bá ní ah tó bá sọ pé two hundred naira gan two hundred naira ẹ máa gbé wá lọ́la ah ẹ fẹ́ gbé wá lọ́la ṣé ẹ fi travel ṣá mi ò mo ń travel ah wàhálà ni o àmọ́ ah, ìwọ lè ba nǹkan jẹ́ o ó lè ha ọlọ́run má jẹ́ kí lọ para yín dànù ẹ̀rù tó fi nǹkan tó sọ yẹn á bà mí lẹ́rù whereas nǹkan ten naira ní kílẹ̀ yìí ìyẹn ni wọ́n ṣe sọ wípé àwọn èèyàn mi ṣègbè nítorí wọn ò ní ìmọ̀. bọ̀ tí wọ́n yẹ pé mo ní ìmọ̀ lórí mọ́tò yẹn tí mo mọ nǹkan tó ń ṣe màá ní gbẹdọ̀ sọ́wọ́n járe nǹkan ten naira nǹkan tó máa ṣe ten naira ṣèbí nǹkan báyìí báyìí báyìí akọ̀rẹ́ rẹ̀ láti à ah, ṣé mẹkáníìkì ni wáá bí bricklayer ní mo ní à ah, bricklayer bá mi ṣe nǹkan yìí eh, ṣèbí sìmẹ́ǹtì márùn-ún ti tó àmárùn-ún kẹ̀ ṣe fẹ́ jẹ́ kówó ni nǹkan tẹ́ mo pẹ́lú tó máa gbé á san nǹkan ẹ̀rù ẹ̀rù á máa bẹ́ẹ̀ mi in fact máa fẹ́ sọ pé ok sìmẹ́ǹtì iye hundred wá fẹ́ lò gan mo rẹ́dì láti jẹ́ kó lò ẹ̀rù gbogbo èèyàn ló ń lo ẹ̀rù àwọn pásítọ̀ àgbà mi wọ́n máa ń lo ẹ̀rù àwọn tó jẹ́ pé ọlọ́run ò fi bẹ́ẹ̀ pè ìgbà tó bá yá wá ní ẹ mọ wọ́n ṣe lo ẹ̀rù <laughs> kò sẹ́ni tí kì í lo ẹ̀rù tí ṣe aka barry àbí kí lórúkọ super cup ní nàìjíríà ń ṣe tí ọ̀rọ̀ ẹ̀ tó ṣì ń lo involve mo ṣe máa sọ̀rọ̀ yẹn nípa nípa ọ̀túnla ẹ mọ̀ pé ó náà ti lo ẹ̀rù lórí gbogbo àwọn àṣírí àwọn nǹkan tó ti mọ̀ tẹ ẹ bá fi lè jẹ́ kí àwọn amẹ́ríkà wa gbèlú máa tú àṣírí gbogbo yín máa tú àṣírí president òun náà ti lo ẹ̀rù lé àwọn ẹ̀ náà lórí everybody using fear nítorí ẹ̀ ta ló mọ secret ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ bá sọ pé òun máa tú àṣírí ẹ̀ ṣé o lè ọkàn ẹ̀ lè balẹ̀ lórí bẹ́ẹ̀ tí bá níyàwó tíyàwó mi bá jáde ló wá pàdé ẹ̀tẹ̀ yàrá ah, my sweetheart kọ̀ọ̀kan báyìí bóyá wọ́n tó wá rántí ìgbà yẹn wọ́n fọwọ́ kọ́ra ọ lẹ́rùn àbí kankan kọ́kọ́ yí padà báyìí kórè àbúrò mi pé bóyá òun àtàbúrò mi bóyá wọn kì wọn kì wọn máa ń gbé wọn máa ń gbé gbóná fúnra wọn tẹ́lẹ̀ ni kò tó bá fi lè ṣe yẹn tí àbúrò mi rí báyìí in fact bàbá ọkọ ti change nìyẹn oúnjẹ tó máa jẹ́ ló létí yàtọ̀ ní ẹ̀rù mo fẹ́ kẹ́ mú yẹn sí but ọlọ́run sọ yìí pé nínú Quran ó wà ní Quran yìí pé ọlọ́run kì í rán ojú oníṣẹ́ ojú èèyàn ọlọ́run ò lè ránṣẹ́ nítorí àbá nǹkan jẹ́ nínú bíbélì ó wà nù Revelation twenty one eight ó ní àwọn ojo àtàwọn aláìgbàgbọ́ ó ní wọ́n á wọ inú iná tó ń fi ìmọ̀ ó ń fi sọ́fọ̀ English ẹ̀ mọ̀ dáadáa jo tí ń ṣe ikú kejì ẹ lọ́wọ́ Revelation twenty one eight àwọn bàbá wa náà sọ nípa ẹ̀rù ó ní nígbà tí ikú àti ẹ̀rù wọ́n fẹ́ fẹ́ ọmọ ọmọbìnrin kan náà náà làwọn méjì fẹ́ náà fẹ́ fẹ́ àwọn méjì wa lọ dáfá ifá ní kí wọ́n rúbọ ikú lòun ò lè rúbọ pé kí lòun òun á rúbọ ẹ̀rù ló wá lọ rúbọ ìgbà tí wọ́n lọ bá bàbá ọmọ tó fẹ́ fẹ́ ìyá ni ẹ lọ wá orí hundred wa ẹrú lówó ẹrú lásán lò owó òkè máa ń pààyàn ikú ni à <laughs> orí èwo lẹ́fọ̀ ṣé dúdú ni ṣé pupa ni ṣé funfun ni irú irú irú ikú irú orí wo lẹ fẹ́ ṣé gbígbẹ àbí ọ̀fọ̀rọ̀ ló bá lọ kó orí wá lọ́jọ́ yẹn ẹ̀rù wá sáyé lọ sọ́dọ̀ babaláwo yẹn wá wàhálà ti dé wọ́n ní kí lọ ká lọ mú orí hundred wá èmi ò lè lórí igbó mo ti fẹ́ lórí ìrànà lọ mú kí tó máa fi tó máa fi palẹ̀ tó máa ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́jọ́ ìgbà máa lọ ìbá rí ikú ìbá pa ṣẹ̀kẹ̀rẹ̀ gígbé ìbá rí ikú ìbá pa ṣẹ̀kẹ̀rẹ̀ gígbé ẹ̀rù yẹn ní kúrò pé ah, kí ló pariwo ohun ló gbọ́ ìkọ̀kan fẹ́ wá pa òwe ikú ló bá dorílẹ̀ ló sá lọ lẹ̀rú bá kó gbogbo orí ló lọ́ọ́ fi fẹ́ yàwó ikú dé ó ní sọ ìwọ ẹ̀rù ni ó lọ nǹkan tó ní ẹ̀rù bíbà ẹ̀rù máa pààyàn ni ẹ̀rù máa ti pààyàn gan ọjọ́ tó dé now let me now go straight to the point a dúpẹ́ lọ́wọ́ bàbá tó pè mí láti Canada wọ́n ní wá mo wo program yìí wọ́n ní àwọn appreciate mo dẹ̀ wá appreciate àwọn náà nítorí àwọn òwò gẹ́gẹ́ bí gbogbo àwọn ṣe wo nǹkan tí mo máa ń sọ lórí afẹ́fẹ́ tá a rò pé mo kàn ń sọ̀rọ̀ dànù wọ́n ní tí àwọn bá wà ta táwọn bá wo program àwọn á dé ilé àwọn á tuntun play fún ìyàwó àwọn pé gbọ́ kéde ìlú so mo appreciate it sir mo really appreciate it nǹkan tẹ́ tó wá sọ wípé rálẹ̀ àgbẹ̀ mo fẹ́ kẹ́ ṣe kankan anytime tẹ́ bá rí ẹni tó wà ní ipò òkú àbí tó fẹ́ tó fẹ́ ṣe surgery àbí nǹkan please tell me i want to i always want to support through you mo wá fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ̀yin èèyàn tẹ́ bá nífẹ̀ẹ́ sí mi àbí sí program tàbí sí organization tá i just need ten people from any walks of life tí bá lè rí ẹni márùn-ún àbí ẹni mẹ́wàá ní Canada ẹni márùn-ún àbí mẹ́wàá ní London ẹni mẹ́wàá àbí márùn ní South Africa or anywhere in the world let us do something I want you to contact me but ẹ máa náwó we want to èmi náà máa máa contribute sí àpò kan we want to change the world tó bá ṣe ó kéré jù fifty dollar per month mi ò mọ̀ tá a bá àtọ̀rọ̀ tá a bá ti create group but kò ń ṣe èèyàn gbẹ́gbẹ́ mo fẹ́ kó wà jẹ́ kó wà nínú group yẹn we want to do something I have ideas I have big ideas but it's not something kì í ṣe tọmọ kékeré kì í ṣe irú àwọn nǹkan fún mi kékeré so we want people that want to change the world for a positive especially Nigerians ẹ̀yin Yorùbá that you want to focus on something just fifty dollars or any equivalent of fifty dollars in your currency, and we come together in one group. And that ẹ̀rọ káwọ́ kọ́tà bá fi ẹ̀ ṣe. It has to be people with passion, people that really want to do something. And this organization, Palang International, I don't mind, even in Meanwhile, in any country you belong to, let's set up that organization in the country you belong to mo ti lá àwọn méjì already in London pẹ̀lú ẹni pé láti Canada mo ti ní àwọn ẹni yẹn mo dẹ̀ definitely will bring more people together so bá ṣe máa ṣe dẹ̀ so àwọn ló sọ fún mi wọ́n ní kọ́ ọ president wa ní Republic of Benin ó ní àwọn ní ó ní agídí ìbọn èmi ò ní sọ pé wọ́n ní agídí wọ́n jẹ́ èèyàn tó ní focus wọ́n jẹ́ èèyàn tí èèyàn ò lè lo téèyàn ò lè lo ẹ̀rù fún ẹgbọ́n mo ti ṣàlàyé ẹ̀rù ńsìn téèyàn ò dẹ̀ lè lo kíní fún ó jẹ́ èèyàn kan tó wù pé náà gba oúnjẹ lọ́wọ́ mi ó fi empower mi ni that statement wọ́n gba gba oúnjẹ fún mi tó bá fún mi lóúnjẹ máa relax wọ́n jẹ́ tó bá ti stop oúnjẹ yẹn ìjọ yẹn ni mo di olóríire ìjọ yẹn mo di ẹ̀rù fáwọn ẹlòmíì wọ́n ní president àwọn the same way tí ọ̀rọ̀ Sunday Igboho ṣe rí ó ní bẹ́ẹ̀ gangan ní history àwọn náà wọ́n ní the former president ó lépa wọn nígbà yẹn náà wọ́n ní ọ̀nà Èkó ni wọ́n bá sá lọ lọ sí fresh story yẹn pọ̀ bọ̀ bá gé wọ́n tó stage kan èyí náà bẹ̀rẹ̀ sí sọ fún French president pé kí wọ́n repatriate padà wá sí French kó lè bá jẹ́jọ́ wọ́n ní ìyẹn náà lágé pé láyé òun ò ní release president òun ò ní release ẹni fún yín àwọn tètè ẹṣẹ kúrò ní orí oyè ló ṣe wá padà sí sí country ó ní sọ lórí yẹn story yẹn gbogbo àbúfẹ́ ṣọ̀tẹ̀ ó ní sọ the same story náà ló ń ṣẹlẹ̀ sí Sunday Igboho ó ní sọ president wọn never lè ever sọ̀kan sí blackmail or any uh, negotiation or diplomacy tó lè jẹ́ kí wọ́n Sunday Igboho because it's like the story òun náà ló ṣe rí wọ́n lépa gbà ẹ̀ by ní wọ́n lépa a story gbogbo story yẹn sọ̀rọ̀ tó sọ̀rọ̀ àdé Benin Republic president yẹn náà ó wà ó dàbí filmed just like this one Only KG. Only wọ́n fẹ́ ṣí bọ́dà wọn ṣí bọ́dà o ó ní kò lè jẹ́ kí pẹ́sídà wọn kó shake mò ń fi lè ṣe dẹsẹ́ ìwú tí mo ti kọ́kọ́ ṣe mò ń fún yín feedback lẹ́lẹ́yìn ó ní ó ní òun lè ṣàlàyé fún mi wọ́n ṣe ti bọ́dà báyìí president ara sọ fún mi pé òun ò ní wà nínú àwọn tó máa lọ máa bẹ̀bẹ̀ kọ́ ṣí bọ́dà yẹn ó nígbà tó bá fẹ́ ṣe kò wá sọ fún mi pé ẹjọ́ tó lọ ẹ má ṣí bọ́dà yẹn mọ́ ó ní nàìjíríà nàìjíríà jẹ́ ìkan nínú àwọn tó máa ń send iná sí àwọn iná yín iná wàtámà tó ń lò ní nàìjíríà ni wọ́n ń ta iná fáwọn wọ́n tí nàìjíríà sọ fún ẹ pé ẹ ti gbé gbèsè bí i something several billions of dollars ó ní president àwọn wá owó yẹn ó san ó ní but àwọn ò ní ra iná mú ó lọ pé wọ́n ní China wọ́n dẹ̀ create iná fáwọn náà àwọn tún wá ń ta iná fún àwọn Togo àti àwọn eh, Abidjan àbí other countries around them ó ní nǹkan táwọn ti create ń sè nípa ti agricultural produce ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òkè ń lo mọ́tò àlòkù gbọ́gbọ́n ó ní tier line lord òun ni àwọn nǹkan táwọn ń lò ló jẹ́ mọ́tò àti import import kí ni wọ́n gan ó ti improve tell tẹ́lẹ̀ àwọn tẹ̀ wá náwó tẹ́lẹ̀ but with this new president things are really good to them ó ní so tell kan bá threatened o president àwọn ibẹ̀ ló ti máa ń rí strength ẹ̀ ó ní so kí gbàgbé so we talk at at athlete we talk at athlete so eléyìí if he suffer, what pé what if tí mo sọ the first time We bóyá jẹta tí mo sọ so mo fẹ́ believe lórí ẹ̀ pé kò lè ṣe ṣe ìtú wa ṣe léyìí láàánú ọmọ tuntun gbọ́ pé bóyá wọ́n ní wọ́n fẹ́ tẹ́ẹ̀dẹ̀ wá wọ́n sẹ́ẹ̀dẹ̀ wá so with this tẹ́ẹ̀dì yẹn ṣàlàyé fún mi wọ́n ti fún mi nọ́mbà eh, nọ́mbà ah, lọ́ọ̀yà Sunday Igboho àwọn náà ló fún mi mo appreciate wọn so nítorí mo busy lánàá ló yẹ kí n ti pe lọ́ọ̀yà ká ti bá wọn sọ̀rọ̀ we are going to talk as for now because I have his direct number now so ọlọ́run August is my is my month so every Sunday by Sunday lawa so first of August. mo fẹ́ sọ ọkọ̀ pé kò sẹ́ni tó mú kò sí ẹni tó mú kò sí ẹni tó mú wọ́n máa sọ ẹni ọ̀túnla ọlọ́run ló ń ràn wá lọ́wọ́ láti ṣe dáadáa nítorí kí ni nítorí ọlọ́run ká wo ọlọ́run pé ọlọ́run kì í ṣọba ìkànnì arúgbó ọjọ́ ọba tó dáa ni olórúkọ púpọ̀ táwọn lè bọ̀ tán ni wọ́n ní ọba tó funfun tó fẹ́yìn kékeré bàbá abẹ́ ẹ̀là funfun gbò ọba tó lọ kọrin kése ni ọba tó gùn tọ́wọ́ ò lè kà á ọba tó fẹ̀fẹ̀fẹ̀ tọ́lọ́wọ́ ò lè kà ọba tó tí ò lópere òun ló mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ òun nìkan òun nìkan ni mo dì mú òun nìkan ah I can't do anything without God I love my God like anything without him there's no me so because of that God I will always want to do my utmost best to treat people better. I will always do that. I love God with every bit of my heart. So, Olawaro Aloha. So, I appreciate it. This one is just to correct what I said, the what if, and would I appreciate your lash, me? in your lash, on me? So, without these people, If you think I know, I don't know anything. It's God. It's God. But please, don't allow fear to come in. Fear, don't let téèyàn bá bẹ̀rù èèyàn kì í ṣe ọmọ ọlọ́run ọlọ́run yìí ti ẹ̀rù bí three hundred and ninety five places lọ́run ti sọ nípa ẹ̀rù nínú bíbélì pé má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù. so ẹ má jẹ́ ká bẹ̀rù èèyàn kan ní script ẹ lọ́wọ́ ẹnì kan ò ní script ẹ lọ́wọ́ God have the final say ọlọ́run sọ nínú kí ló ní èmi á pa ó ní èmi ó ní ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mi lèmi kì yóò kà sí so kò sẹ́ni tí ò dẹ́ṣẹ̀ kò sẹ́ni tó mo sọ fún èèyàn kan mo ní ní Nàìjíríà ní Nàìjíríà o tó o bá lówó o lè wọjọba ọ̀run because you want to survive you lie you tell lies you do anything i want support wa i want to i want to set up a security network in nigeria mo fẹ́ set it up people need a real trained trained i will train my people a real trained security personnel tó dẹ̀ máa full with wisdom tó máa mọ̀ pé nípa ìlànà òfin àti oh my god tó máa jẹ́ ẹni mẹ́ta mẹ́rin mo train they will be best if you tó bá dúró ẹ̀rọ pé lọ́ọ̀yà ni wọ́n they will know everything about the law everything and they'll be filled up with wisdom. So, Lowara, thank you very much. Happy birthday to thank you. Thank you. I appreciate you. So, thank you. Thank you. mi ò lówó àbí mi ò lówó but ewu kọ́lé ọ̀gbìn ṣe lé ayé joy and peace èèyàn fi ṣe ilé so èèyàn eh, fẹ́ lóòótọ́ mi ò lówó ayé ah, ẹ̀sìn mo fẹ́ lówó kí náà táyà máa bèrè lọ́rọ̀ pé kí ni mo dé mo ti fẹ́ fi lówó nítorí àwọn èèyàn mo ṣe fẹ́ lówó kì í ṣe torí ara mi nǹkan tí wọ́n ní nǹkan tí ọ̀lẹ máa jẹ iṣẹ́ ọwọ́ ọ̀lẹ ló máa jẹ wọ́n ní pé nǹkan tí mo fẹ́ jẹ náà máa okay I'm fine wọ́n nítorí àwọn èèyàn mo fẹ́ ṣe fẹ́ lówó báyìí tó máa pè mí léde àwọn problem ìpè tí mo ti gbé àtìlẹ̀ tí mo rìn àwọn kan tó máa ń fún mi ní ìbànújẹ́ ni ẹ̀ tí yóò bá lówó ìbànújẹ́ máa ń wá tí yóò bá ti lówó láti ran ọ̀rọ̀ èèyàn lọ́wọ́ wá tí ó dẹ̀ ní passion I want to help I want to help àkọsí so wọ́n máa ní ìbànújẹ́ ó tó sẹ́kọ̀ọ́ mi ò fẹ́ gbé fóònù àwọn èèyàn mọ́ so ó ti tó dàbọ̀ ẹ ṣe orúkọ mi lẹ́ẹ̀kan sí ni pradeja nakiomi ọláyẹmí láti bralage international ó tún dọ̀tún la bye bye enjoy your weekend please and stay safe that's very important ó wù mí mo ó ní kíní mo fi so sọ mo ṣàdé mo gbọ́dọ̀ sọ mo ṣe mo ṣe sọ ilé i have i have cough so ọlọ́wà pẹ̀lú wa ó dàbọ̀ bye bye.